تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <clears throat>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 lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah a ṣe asalatu fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam kí ládá asalatu náà ma bá wọn ara ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo olú ọjọ́ ìní báyìí tí a máa ń ṣe àlàyé alukur'an tí a sì ti ń bá bọ̀ tó tó ọjọ́ mẹ́ta díẹ̀ báyìí àsúrà tí a ń ṣe àlàyé tí a sì ń ṣe tafsiru rẹ̀ òun náà ni súratul Baqara aya tí a wá bá tí ó dé ta tí ó dé ní ọ̀sẹ̀ tí ó kọjá ọ̀nà ni aya 102 nínú Suratul Baqara ló ti ẹ̀sìn pé aya yìí a láǹfààní ká parí rẹ̀ lọ́sẹ̀ tó kọjá lóbi jẹ́ sí pé orí aya náà níbẹ̀ náà ni a ti wá gbé kí ní a máa wá bá lọ náà nù ní ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá wà sọ tánàbíwá Muhammad sọ sallallahu alaihi wasallam ọlọ́ndàkùnmájò tẹnuwa jáde ọ̀rọ̀ ìfẹ́nú oníwàásí tí bá ń ṣe wàásí náà ní kọ́kọ́ kàgbákò jù náà ó kàgbákò pé àmọ́ níwáàsí ó kàgbá kó o pé ó gbàdá pa ìrọmọ ọlọ́run ọlọ́ndàkùn ọ̀rọ̀ wa tá a máa sọ níjòkó yìí olùwádàkùn ṣàánú wa mọ́jú jọ́rọ̀ fẹ́nu ní tí ò bá tọ́lọ́wọ́n bá lọ tí ò bá tànàbí lọ ọlọ́ndàkùn mọ́jú tẹnu wa jáde àwọn tí a bá máa sọ láàyè yìí ọlọ́njú máa ṣe déédé qala Allah qala rasuluhu qala sahaba sẹ́mu. أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما الملكين ببابل هاروت وماروت وما نعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر <clears throat> فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضار بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمطلوبة عند الله خير لو كانوا يعلمون يا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل أو بنو إسرائيل àwọn náà ni à ń kí àwọn ọ̀rọ̀ wọn tọ́lọ́wọ́n bá wá ń jẹ́ ká mọ àwọn aburú wọn tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa ní ọ̀nà ọlọ́kan òjọ̀kan <clears throat> ẹ wà rí pé nínú àwọn àyà tá a ti ké sẹ́yìn ọ̀gọ̀rọ̀ láburú wọn àti ìwà ìjàmbá wọn àti ìwà àbòsí wọn átà fáwọn ànábì ọlọ́run gbogbo ẹ̀ lóluwà ti júwèé fún wa. àwọn ibi tí àwa bá dé báyìí ó níbi tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala. تلاوه باتي سورو وقي ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين اوتوا الكتاب كتاب الله ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون ọlọ́run ọba nígbà tó jíṣẹ́ ọlọ́run ọba dé <clears throat> tí ó mú mẹ́sẹ̀jì wá látọ̀dọ̀ ọlọ́run tó wá ń pè wọ́n síbi mẹ́sẹ̀jì náà mẹ́sẹ̀jì tó jíṣẹ́ ọlọ́run sì mú wá musaddiqu lima ma'ahum èyí tó ti ń bẹ lọ́dọ̀ wọn ní mẹ́sẹ́jì ni wá pè lódodo ọlọ́run ní tó wá ṣẹlẹ̀ ni pé nabadha fariqun minal ladhina utul kitaba kitaba Allahi wara'a zuhurihim ọlọ́run láwọn ẹni tá fún ní tíra àwọn Banu Isra'il min al-yahudi wan nasara láwọn jíù àtàwọn kírísítẹ́nì ọjọ́ náà ọlọ́run náà wá pa tíra ìmí ọlọ́run ọba tì ka annahum la ya'lamu nígbà tán mọ̀ àpáwà aláṣọ kalẹ̀ wọ́n sì mọ̀ ọlọ́run nígbà wá pa tíra tìmí ọlọ́run tì ọ̀rọ̀ yìí la wá bá débi àyà tó tẹ̀lé ọlọ́wà ní tíra tèmi sọ̀ kalẹ̀ wọ́n pa tì ìdájọ́ tèmi ọlọ́run ọba mú wá wọ́n pa tì ìtawà ń tẹ̀lé ní kí wà tábà ó máa tẹ́tìlù ṣayàtọ̀ ìnù alá múlùkì Suleiman. wà tábà ó máa tẹ́tìlù ṣayàtọ̀ ìnù alá múlùkì Suleiman. aláàní tó wá kù tó ń tẹ̀lé káàkiri òun náà nìkan táwọn ṣayàtọ̀ ìnù ti fún wọn alá múlùkì Suleiman. ẹ̀rí pa wá yà síbẹ̀ ń bí ẹ̀ múlùkù tá fún Suleiman ọlá tá fún Suleiman ọlá ńlá ni. ìṣe ń kọ̀ǹtúrọ̀ àlìjẹ̀nu bẹ́ẹ̀ ní ń kọ́ńtúrọ̀ àwọn èèyàn bí ti ń gbóhùn àwọn ẹyẹ bẹ́ẹ̀ ní ń gbóhùn àwọn àwúrèbe a dá Sùlẹ̀mánù lọ́lá a sì fún Sùlẹ̀mánù lápọ́nlé ọlá tá a dá nábì Sùlẹ̀mán ó làwọn yẹ̀wúdí ijọ́ náà rí làwọn bí wá wò pé àà nǹkan kan lọkùnrin yìí lò làwọn wá sọ di dán lọ́dọ̀ tiwọn ìdán tó wá sọ di ìdánni náà ló wá ló padà wá jẹ́ àkóbá fún wọn yá ìdánni lò àbí ò bá jẹ́ bẹ́ẹ̀ bóòlù wọn àtẹ́yẹ rẹ̀ tó sọ ní wúdiwúdá bóòlù wọn ti ṣèjọ ọmọ communicate wúdiwúdá wọn máa lọ yóò máa rán wúdiwúdá ń ṣe yá lọ sí báyìí ó yá lọ sí báyìí ẹyẹ láì séèyàn ṣe gbogbo ẹ̀ náà wá ronú sí làwọn wá ṣe bí ìdánni lò ní ìdánni làwọn èèyàn náà wá lọ rí kọ́ra wọn àwọn ṣayatin wọ́n wá ń kà fún àwọn èèyàn àwọn kálukú náà wá ń gbà lọ́wọ́ ara wọn ọlọ́run ní tó kù táwọn èèyàn wá ń wá káàkiri wọ́n wá kọ̀rọ̀ èmi ọlọ́run ọba rẹ̀ ìdínú rẹ̀ bá ti ń ráwọn tẹ́ pa agbára tí ń bẹnu Al-Kùránì tẹ́ pa agbára tí ń bẹnu tàlẹ́bùwà Muhammad fún wa tì tẹ́ wá ń wá mi káàkiri ẹ̀ mọ̀mọ̀ pẹ̀lú wọn náà ti wá ṣáájú àpòjúwe irú wọn wàtàbàrù máa tẹ́tùrù ṣayàtínú ala mulki Sulaiman aláàní wọ́n pa ìtẹ́mi ọlọ́run bá gbélẹ̀ tí ń tọ́wọ́n wá káàkiri ní táwọn ṣayàtínú dáadáa pa irọ́ pò ní Sulaiman náà lù tán dídán ni aláàní bẹ́ẹ̀ sí lódodo ọ̀rọ̀ ni pé olúwa máa káfàrọ̀ Sulaiman aláàní Sulaiman ò lódán ìdọ́kọ́ nílò ọlọ́jẹ́ níwà máa kàfàárọ̀ torí bí èèyàn bá ti lo náà yóò di kèfèrí tó bá ti lo idán yóò di kínú jọmọ́ idán máa ń sọ ní di kèfèrí ni so ló jẹ́ kí ńgbà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló tó yá àwọn nǹkan bá wọn wọ̀nyí lọ́lọ́run ṣe ń tètè ń bà rọ́ ànábùwà Suleiman pé wà máa kàfàárọ̀ Suleiman gbogbo agbára tẹ́rí tí Suleiman ń lò gbogbo ipò tẹ́rí tá a gbé sí ń gbóhùn ẹyẹ ń gbọ́ ìkọ̀ǹtú àlìjẹ̀nu àlìjẹ̀nu òbí dìgbò lòun fẹ́ gbé àga Suleiman àga Balqis tí mú mọ̀ràn wá pé ó yáta ni ó lọ rí gbàgà náà wá ìkan ní kẹ tó dìde kẹ tó jókòó mo ti gbélé ìkejì ní kí n jẹ́ kẹ tó dìde kẹ tó jókòó pẹ́ẹ̀kan lájú nìkẹ́ bá ilé ṣẹ́jú ẹ̀ẹ́bà ń yà yìí ni kan tó wí kan tó fún àga ti déwájú Suleiman Suleiman náà rí wẹ̀ ó ní ah, ọlọ́run ọlá rèé o ah, ìwọ lọ dá mi ní ọlá ilé ilé ìkọjá bẹ́ẹ̀ sọ́nà ní gbogbo orú ọlá tí ṣùnà ìmọ̀ọ́nù lò yìí àníyá abẹ mọ́lẹ̀ ní ẹ̀rí pa ti kí àwọn ayé abẹ àti ké fúnra wa lọ́sẹ̀ tó kọjá ọlọ́run tó gbogbo ọlá ni wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru. wa ma kafara Sulaiman walakinna ash-shayatina kafaru. ọlọ́run ní Sulaiman kò lódán o kò ṣe kí ni jama kò lo idán idán kọ́ ni tiẹ̀ idán kọ́ ni tiẹ̀ walakinna ṣayatina àwọn tí wọ́n ń lo dán láwọn ṣayatínù táwọn rò pò ní Sùlèmánù lò tó bá ní Sùlèmánù lò náà ọlọ́run ní dán táwọn ṣayatínù sì jẹ́ pọ́n ya kèfèrí pẹ̀lú rẹ̀ yìí yu'allimuna an-nasa as-sihr ọlọ́run ni òun náà ni wọ́n wà ọlọ́run ní dán ìdán àgbákò yìí ó ní wọ́n máa kọ́ àwọn èèyàn kí là ń pè ní dán kí là ń pè ní dán bóò ní dán ti máa ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá a máa ń da idán papọ̀ mọ́ oògùn oògùn làwọn máa wá pè é òpìdán tó yẹ ká máa pè lópìdán àwọn wa máa ní áàpò ah, ti wá ó ní oògùn gan-an pọ̀ èdè tiwa nù nínú sẹ̀ríà gbogbo ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o dàwáù nínú sẹ̀ríà àáfi ń wá ìwòsàn àárẹ̀ tí ń bá ń ṣe ni àárẹ̀ tí ń ṣe kí ni tí ń ṣe ni láàgọ̀ ara yálà orí ń fọ́ ni àwọn abẹ́ ogun wo làá wà lò torí òfin ní fọ́ ni mọ́ tọ́lọ́hùn ọba lè lò sábàbí inú rún ni ogun wo làá rò pọ́lọ́hùn ọba lè lò sábàbí etí ń ronú èèyàn lóyún ní wọ́n fẹ́ bímọ láyọ̀ èèyàn tiẹ̀ ń wá oyún kò tí ì róyún ní gbogbo orú àwọn ilé wọ̀n wọ̀nyí àwọn àìsàn tí máa ń ṣe ni ní àgọ́ ara béèyàn bá lo ohun tí ó jẹ́ káwọn nǹkan yìí ó kí ọ kí ló lò nìjọmọ́ ogun nìyí o amẹ́ni tó ṣe pé bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan lọ́wọ́ báyìí ó sì lè dọ̀fẹ́ kúrò láàrin yín irú yìí o àyè máa sọ pé irú rẹ̀ lóògùn gan-an torí pé oògùn kọ́ ló nímọ̀ ni ìdánù kí la pé jọ̀mọ́ ìdán torí àìsàn kọ́ ló fi kí ọ̀ ìdán yìí náà wá pọ̀ oríṣiríṣi ìdán ó lè jẹ́ kó pìdán ó débi fáànù títí yìí lókè yìí fáànù làwọn arí ń yí yóò sì sọ fáànù ìlìdí tá a mọ̀ rí nǹkan mi tá a sì máa ṣe bí kìnìún náà so mókè. Okay gbogbo ẹni tẹ́yìn bá ti rí yóò mọ̀ jọ kìnìún bẹ́ẹ̀ sì ni fáànù náà ní ti bẹ́ẹ̀ àmójú wa ló ti ṣe nǹkan ló ti lo idán rẹ̀ sí ojú ni ó sì máa rí kìnìún ìdánù èyàn jẹ́ gbẹ́bì kankan lè wá wo pé ákérò ah, lè máa pọ̀ ó wá ń ṣògùn awọ́rò kí ni yóò jẹmọ́ ìdánù pé á ah, normally bó ti yẹ kí ní ìrírí rẹ̀ afẹ́kérò máa pọ̀ tọ́jọ́ bá ti ń ṣe nǹkan pé kérò ó lè máa pọ̀ kí lẹ́ ṣe jẹ̀mọ́ ìdánù èèyàn gbọ́jà kalẹ̀ ó wá òkè mo fẹ́ kọjá mi ó mọ tà dáadáa kí lá lè ṣe ìrẹsì ní ń tà àmàlà ní ń tà ẹran ní ń tà ọ̀dà ọ̀yà ẹgbẹ́ kìíní báyìí ẹ̀rí mọ́ bí tẹ́ ẹ̀ mọ́ ń gbé kékeré táǹkà àbí kílẹ̀ káńtà yín sí àbí ẹ lọ́ọ́ dé ilé ìmọ̀nù ṣọ́ọ̀bù àwọn èèyàn ò mọ yá wá ní yàrá yàrá ogun kọjá o lè máa ta ogun lẹ́yìn pé ńlẹ̀ yorùbá àmọ́nu sẹ̀ríà irú rẹ̀ ti di kínú ó ti dìdán ṣùgbọ́n ẹni tó bá ti ń pariwo àwa lógún àwọ́rò àwa lógún ìtajà àwa ní mọ́darí kan àwa lókìgbẹ́ àwa ní gbogbo àwa láyẹta àwa lágbélépọ̀ta àwa gbogbo orú tó mọ́ láwọn nìní àwa lè náwó tátẹ́gbọ́ báyìí tí ìbò ó sì dé gbogbo orú yòókì ni jọmọ́ ìdánù àwọn tó bá nírú ẹ̀ kí láàmà ní wọ́n ní onídán ni wọ́n kìí ṣe olóògùn nínú òfin ti ṣẹ̀rí àlà àwọn yòó ṣàgbélé ìbá dọ́dọ̀ àwọn Yorùbá kí làwọn mọ́ sí gbogbo ẹ̀ ògùn náà ní ṣòyẹ́ ló fi jẹ́ sígbà tí Suleiman tó ń ṣe àwọn nǹkan táwọn gbà pé idán làwọn lè fi ṣerú ẹ̀ làwọn náà ṣe conclude pé idán nílò tẹ́ẹ̀tẹ́ tó wá fẹ́ lórú nǹkan tí Sùlẹ̀mánù lò tó wá rò fẹ́ mọ bá lìjẹ̀nú sọ̀rọ̀ nísìn kò lè bá sọ̀rọ̀ lójú lásán àyíká nǹkan ọ̀nà kan ni ó gbà ọ̀nà tí ó gbà ní ọ̀nà dánù tọ́ ọ̀nà dán yìí ọlọ́wà ìtè yọ Sùlẹ̀mánù kú omi bẹ́ẹ̀ pé àwọn tí ń ṣe ó lè máa jọ lójú ti pé ìdánlẹ̀ yìí lè fi ṣerú ẹ̀ àmọ́ Sùlẹ̀mánù náà lò dán wa ma kafara Sùlẹ̀mánù wa ma كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة الله عليه وسلم kò yá kèfèrí kò pidán agbára èmi ọlọ́run nílò àṣẹ èmi ọlọ́run sì nílò ọlọ́run wá ní àwọn ṣàyàtí ìnù ni wọ́n ń lo dán àwọn èṣù bí èèyàn èèyàn bí èṣù irú wọn bẹnu èèyàn irú wọn bẹnu àlìjànú ọlọ́run láwọn ni wọ́n máa ń lo dán ọlọ́run nídán tí wọ́n sì ń lò yìí wọ́n wá lò débi pé yọ̀álìmúùnà náà sàfẹ́ṣẹ̀ aláà ni wọ́n wá ń tẹ àwọn èèyàn jòkó láwùjọ náà pé à ah, irú Suleiman lò sówọ́ náà fẹ́ lóru ẹ̀ ma kọ wọ́n wàá máa kọ́ àwọn èèyàn nídàn ni wọ́n máa kọ́ àwọn èèyàn ní kíni ìdán aláà nínú dájú wá máa ń ṣe ni pé. ní bákan náà wọn ní ń sọ̀kalẹ̀ fáwọn méjèèjì náà. àwọn màláìkà tá a sọ kalẹ̀ sí bábílà à ń pè wọ́n ní harut wa marut harut àti marut yìí pẹ̀lú àyà yìí alukurani já mọ̀ pé màláìkà làwọn méjèèjì olúwa bí pé wọ́n ní alàlè màlàkẹ́yìn màláìkà ní kí ni jọmọ́ ó làwọn méjèèjì màláìkà táwọn méjèèjì wá jẹ́ yìí òun ni ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ó wá bí wọ́n ṣàdánwò sórí ilẹ̀ ọlọ́run ní bábílà láwa ní kí wọ́n sọ̀ sí àwọn màláìkà méjèèjì ọ̀hún ìkan jẹ́ Harut ìkejì tí ń jẹ́ Marut ìtàn wọn oríṣiríṣi kálukú ọmọ ẹgbọ́n pa ẹ̀ táwọn ọgbọ́n wà sí táwọn àlùfáà ọmọ sọ tábà padà nù àwọn kútùbù tafsir oríṣiríṣi láàmà bá mẹ́ oríṣiríṣi àwọn àkọọ́lẹ̀ láàmà rí àmọ́ àwọn àkọọ́lẹ̀ wọ̀nyí àwọn míì ń bẹnú ẹ̀ ó lálàáfíà àwọn míì sì ń bẹnú ẹ̀ kò lálàáfíà àmọ́ àwọn ọ̀rọ̀ Harut wa Marut ó díjú púpọ̀ débi pé ìwọ tó o fi ara rẹ balẹ̀ ó si ṣe kọ́ ọlọ́rẹ̀ pérọ́ lóòótọ́ látara bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe kọ́ kọ pé òótọ́ ní irọ́ lórúkọ pé bí a bá la ka ìjẹun ìdí nu ṣe nínú àwọn afọ́ni tafsir làwọn fi ní irú àwọn áyà báyìí àti ká ní pọ̀ ọ̀rọ̀ wa àwọn láwọn ẹ̀rí tó wá lórí rẹ̀ ẹnu ti kùn wọ́n jù ní tó lè bí ní rest of mind ni pé sọ́rẹ́nu bí tálùkùrá ní pàtàn wọn mọ̀ yìí wọ́n sá speak sí yòó alùkùrá ní pàtàn wọn pé màláíkà làwọn méjèèjì alùkùrá ní pàtàn wọn pé bábílà ní nọ́sọ̀fí alùkùrá ní jámọ́ kan wọn pé harut wàmẹ́rẹ́ wàmárut kí wọ́n làwọn màláíkà méjèèjì wá ṣe ìtàn ṣe ni pé àwọn náà wọ́n wá ń kọ́ àwọn èèyàn ní dẹ́yì àmá pẹ̀lú dì pẹ̀lú kí ni jọmọ́ pẹ̀lú dì lọ́fíẹ́sì tí wọ́n bá kọ́ àwọn èèyàn gbólóhùn táwọn wa máa ń sọ kán tó kọ́ èèyàn olùwáwá wí wa olùwàníwà máa yọ alìmánì min ahadin hatta yakula. wà máa yọ alìmánì min ahadin hatta yakula innama nahnu a ní arútù àti màrútù ó máa sọ fáwọn èèyàn pé gbọ́ o kan tó kọ́yàn wa kọ́dọ̀ yìí gbọ́ o kọ́ yìí ni a ń kọ́yàn tọ́lọ̀ wọn bá fún wa yìí fìtínà o. àdánwò ní tá a fẹ́ kọ́ wọn èèyàn a fẹ́ yìí o fàlà fàlà fún mọ́kọ́ tẹ́kọ́ ọlọ́rẹ̀ ya kẹfẹ́rí sọ́lọ̀ pẹ̀lú ẹ̀ má sórí ibú látara rẹ̀ ẹ̀yẹ́ ni máa rò pé ìgbà tá lùkùrá ni wá ń wí báyìí kí lálùkùrá ni wá ní kán mọ́ àwọn èèyàn sí olùwàtúwà tẹ̀síwájú pé fàyàtà àlàmúnà mínú mọ́ ما يفرقون به بين المرء وزوجه ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ọlá ní kódà tí wọ́n máa kọ́ lọ́dọ̀ àwọn àrútù àti màrútù àwọn èèyàn kọ títí èyí tó lè fi ṣòǹpinya láàrin lọ́kọ láya ń kọ lọ́dọ̀ wọn nínú dán. wọ́n nígbà tó lọ ayélujára ni mọ́ yóò fárú ìkú náà sanwó ìwọ náà ti máa gbọ́ àwọn àfọ oní fìràákù máa yù fárúkú náà oní fìràákù ọ̀rọ̀ káwọn àfáà tí wọ́n ń pè láàbò oní fìràákù oní àlàfáà tó lè ṣe oògùn ìdán láti pé ayé ẹ̀kọ́ àmọ́gùn lẹ́mọ̀ ń pè lẹ́ Yorùbá àfáà tó lè ṣe àṣàṣì sí èèyàn tí ẹgbẹ́ kò sí bọ́kọ láyà ti nífẹ̀ẹ́ ara wọn tó wọ́n sì separate níbi máa ń jẹ́ sí pé nígbà míì tẹ ń rí wàhálà láàrin lọ́kọláya tí ò yé èèyàn máa ń gbà míì ìmí máa ń jẹ́ idán o làwọn lọ́kọláya náà ti gbọ́dọ̀ máa lọ fún àdúrà àtìyàwó tó ṣe pé ẹ máa rí pé àwọn ẹni si sì fẹ́ràn ara wọn ọ̀rọ̀ àwọn ẹni yìí wọ̀ ẹ máa rí bẹ́ẹ̀ lára wọn ẹ rí fẹ́ ẹ máa rí dáadáa lára àwọn àfìgbà tán bá tó yàrá wọn àwọn òkú ìdán máa ń ṣe bẹ́ẹ̀ o àwọn àfá alásàtí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwọn bàbá aláwo alásàtí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo orú wọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ó sì mọ̀ọ́mọ̀ pé a ah, méjèèjì ẹ̀ ní fẹ́ra yín ìgbà míì wọ́n máa ń rán wọn ni ìyàwó tí wọ́n rò pọ̀ fẹ́ẹ́ nì ó lè jó wu ẹnìkan náà kó inú fẹ́ ó ti wá dúdú bóyá ọmọbìnrin ni ò gbà fún ó wá gbà fún ọ òun wá wípé ah, ọ̀sìn ní gbádùn lé ọkọ rẹ̀ ó lè gbọ́dọ̀ ó lè kojú bọlé aláwo pẹ́bù ń parí iṣẹ́ ó lè kojú bọlé aláàfà àwọn afá ń ṣe fa ìkan náà àwọn àlùfáà wa la pàdé ní ọ̀nà ògì kan lọ́dún kan ọdún tó lọ yìí náà ọ̀nà Ṣàngó ọ̀tá ń bẹ̀rù bí yá nìyẹn sí lọ́sìn pé rẹ̀ ó wá jákòókò tí a ń discourse ọ̀rọ̀ jálàbí olùgbàpọ̀ sí nínú Islam mo wá nàárẹ̀tì ìṣẹ̀lẹ̀ kan tó jẹ́ personal experience ọ̀rọ̀ ni wá dé tí gbọ́ àwọn àlùfáà wa yìí ọ̀rọ̀ ńlá wa náà wá dálẹ̀ ìjọ náà pé ah mo rí fídíò yìí ìṣẹ́jú mélòó kan lẹ́sọ̀ ṣẹlẹ̀ báyìí báyìí ah, mo nítọ́ ìṣẹ̀lẹ̀ mo ti rí nu àmọ́kọ́lọ́ mọ́ṣáforíjì wa. kódà ó kọ ẹni tátà tí nì níjọ náà lọ́rùn èrè gbàgbé láyé oríṣẹ́ ni ó bè mí gan lẹ́rù gbà àṣetán àwọn afúnfin ìrákùn náà ẹni wá ní à òun náà lẹ́ẹ̀sìrìẹ́ǹsì tòun náà àwọn níyì táwọn ọmọ ń ṣe táwọn fi máa ń ṣe fìrákùn láàrin lọ́kọ láya wọn láǹgbà táwọn ń bẹ lọ́dọ̀ àfáà náà ń jọ náà ìtẹ́kù làwọn máa ń lọ ìyẹ̀pẹ̀ ojú sàárèsì làwọn fẹ́ lọ rí bù kí ṣogun òkú làwọn lò ìyẹ̀pẹ̀ ni ní táwọn bá bu ìyẹ̀pẹ̀ nìtàn làwọn fi parí iṣẹ́ wọ́n ní kò sí bí ọkọ àtìyàwó yẹn ti lè fẹ́ràn ara wọn tó kò sí bí ìfẹ́ wọn ti lè wọnú tó wọ́n yà ìbíre bá bá ti ń rí láàrin lọ́kọ ń gbà míì ẹ̀dá kọjá ká tètè múra táwọn àdúrà àwọn àyà tí ń jíṣẹ́ rúkíà táàfi mọ́ ń ba idán jẹ́ táàfi mọ́ ń ba àṣàṣí jẹ́ tí lọ́kọ láyàwó mọ́ ké lọ́pọ̀lọpọ̀ gbà lọ́kọ láyà kán máa ṣe kí ni jama kán máa ké tẹ́yìn bá ti rí pé ìgbádùn ara ìmí ti ń bẹ naturally ọlọ́nkan lẹ́ẹ̀ni gbádùn ara yín náà ni gbogbo ẹ̀ náà kọ́ láṣàṣì torí náà àdáwò tó tún kàn wá nílẹ̀ Yorùbá ni pé nǹkan yìí ṣèyàn ńlẹ̀ yorùbá ó ti di kínú jọmọ́ ó ti dàsàsì gbogbo ẹ̀ náà kọ́ dàsàsì ìní ìbí ọlọ́sàn máa ṣe yín pé ẹ̀ẹ́kàn jọ wúra yín ní àmì ẹ̀ gbádùn ara yín bẹ́ẹ̀ bá jà láàárọ̀ ẹ̀ parí ẹ̀ lọ́sàn bí abẹ́ ti ayé yín parí nù ìmí ó lè kan méjèèjì ò nífẹ̀ẹ́ ẹnì kejì ó hàn láti bẹ̀rẹ̀ àbí kó fi hàn pé ni yóò lọ wọ́n lè mọ́ gbádùn ọkọ ó padà máa wá jọ èèyàn bú ìyàwó náà ó padà máa wá jọ èèyàn bú ẹ Zainab tánàbù Muhammad sallallahu alaihi wasallam tó fi fún Zaid Zaidu mọ́wọ́lá nábì ní tá nábì túkú ọ̀run lọ́rùn ẹ̀ kódà nípìnlẹ̀ jàhìlíyà ọmọ nábì náà máa ń pè é káyà tó sọ̀kalẹ̀ pé irọ́ ẹ máa pé kálukú pẹ̀lú kọ bàbá rẹ̀ Ìgbòho fẹ́ Zainab Zainabu ọmọ lárúbáwá ni tó ti já pé òun ni ẹni ó fẹ́ yóò sí lẹ́bù rẹ̀ ìjà ni o wọ́n bá jà láàárọ̀ ó parí ẹ̀ wọ́n bá tún parí ó tún tó ọjọ́ mẹ́ta ó tún bẹ̀rẹ̀ wàhálà ni wá pọ̀ pípọ̀ tí wàhálà yìí pọ̀ ti wá rí pé á ah, àwọn ènìyàn ò fẹ́ra wọn olùwà tó wá ní wọn náà lọ fẹ́ ọlọ́run ìwọ lọ fẹ́ Zainabu ni Zainabu ti wọ́n ń bẹ́ lé Zaid bin Haritha tí é pé ìjà náà ń jà ní gbogbo ìgbà ìjà ní gbogbo ìgbà ìjà kankan parẹ̀ mọ́ kódà gbogbo àwọn àkọọ́lẹ̀ tá a máa ń rí ẹ̀ẹ́kẹ́ bí àwọn ìyá wa náà láwọn ìyá wa Muhammad àwọn náà máa ń láwọn kẹ́kọ̀ọ́ tó máa ń ṣe gẹ́gẹ́ bí àwọn táà mọ́ ríbú jùbí ká mọ́ ríbú ìyàláwà Aisha ká mọ́ ríbú ìyàwà Umu Salama Aisha bà ní ti Zainab kí ló fà á ẹ ó ti débi tọ́rọ̀ wọn ti jọra wọn so ìmí ìmọ̀ ń bẹ tó ṣe pé ọkọ àti ìyàwó mọ̀ jà lóòótọ́ ó lè jáwọn nǹkan ni wọn gbọ́ra wọn yé lórí ṣe pé tó bá jọ farabalẹ̀ sánjọ ẹskíìsì ara wọn ọba gbádùn ara wọn àbátà bá jọ ẹskíìsì ara wọn ìwà ìyàwó mọ̀ mọ̀ mọ̀ gbéwọ̀ ẹ̀hàn náà wọ̀ ọkọ náà sì mọ̀ mọ̀ gbéwọ̀ dájú wọn wà ní gbádùn yàyà ara wọn èyí ń wà bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ naturally amọ́lọ́njá mọ̀ pé àwọn kan bẹ iṣẹ́ bú tí wọ́n ó ní kán máa lọ rí kọ́ máa yóò fàrìkó nàbí yìí báyìí nà lè márù ìyí wọ́n zàwò jẹ́ ọlọ́ni àwọn ṣàyàtí nínú àwọn èèyàn àwọn aláburú èèyàn náà wọ́n wà máa kọ́ lọ́dọ̀ àrútù àti màrútù èyí tí wọ́n máa lò láti máa fi ya lọ́kọláya. No Ah, òpìdó ní jẹ́ ìlú tọ́bá alùkùránì fi wíwó alùkùránì wíwẹ̀ àbí in tí ti ń dùn ọkọ̀ láyá tó ń gbádùn ara wọn tádùn wọ́bẹ̀ kí wọ́n sì mọ́ọ́mọ́ ọ̀sì sàtà sí kí wọ́n bí káyé wọ́n dàrú káyé wọ́n wá dàrú táwọn ọmọ tó bí náà ọ̀dà yé wọn rú ìdálákà sí erónù in tí káyé mọ́ rónù láti sọ fún èèyàn náà pé kóníkálukú lọ rèé ní tòṣì kájọ́ lọ́wọ́ bá wa mọ̀ èyí ò làṣà tí tán bá ń sà òfin ní ìrànyàn ìwọ́gbọ̀n nígbà kan sàfi ọgbọ̀n kódà wọ́n tún lè máa jiyàn pé wọ́n yí sàfi ní ọmọ ní ìtàwọn ìbí ọlọ́wọ́n bá fi ń kú ọyọ ńgbọ̀ ti gbára ọdún ọlọ́wọ́n bá náà padà yẹnu ayà yìí máa ń bi idhnillah ọlọ́run ní àwọn ìdán tó ń kọ́ lọ́dọ̀ àrùtù àti màrùtù yìí fẹ́ fi ń ya láàrin èyàn kankan ò lè lo àṣà tí mi fi ṣàṣẹ nìkan kó ba tẹ nìkan jẹ́ nínú àwọn ẹ̀dẹ́ mi ọlọ́run ìlà abíbẹ̀lú yọ̀ǹdẹ́ mi ọlọ́run tí n bá tó yọ̀ǹda ni àṣà sí wọn tó lè ṣiṣẹ́ bí ìbá bí yọ̀ǹda sí wọn lè sàá kò sí ní jẹ́ torí kémi ọlọ́run ọ̀bọ̀ yọ̀ǹda òun rẹ̀ máa rí kémi mọ́ sábà má kò ju èpè ìwọ́tọ̀ ọmọ ń bẹ̀rù àjẹ́ tó ń bẹ̀rù oṣó àìnílàáká ìnílọ́ọ̀lá tọ́ǹbẹ̀rù àfá alásàsí tọ́ǹbẹ̀rù àfá àti ìranjú wọn ìranjú wọn àìníbẹ̀rù ọlọ́wọ́ ọba tó lọ́ọ́ sì máa bẹ̀rù wọn gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn tó fi máa ń lérí wọn lè fi àfẹ́kẹ́ ẹnìkan ìlà bí ìfinilà ìyọ̀ndọ́ ọlọ́run ni àwọn ẹni tó ń bẹ̀rù nì tọ́lọ́ bá gbá àwọn gan náà mú àwọn tẹ́ mọ́mọ́ bí tára àwọn kù sí tọ́lọ́ bá gbá àwọn náà mú tán táwọn gbó mọ́ gbọ̀n gídógídó ìdí tẹ́yẹ ṣe wá bẹ̀rù wọn ni pé gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn ò tí ì lè ṣiṣẹ́ ńlá bí ìbìrìnlá ajẹ́pọ́lọ̀ gangan ní òjò ti jẹ́nu àbíjàmọ́ kọ́mpìnì kan bẹ àwa wá fẹ́ lọ gbéṣẹ́ lọ́bẹ̀ àbá wo pé àbá lè lọ mákẹ́tì product wa tán bá bá wa ra kọ́mpìnì náà owó dé ayé ẹ̀kọ́ àwa mọ̀ pé ẹni tó ní final say òun ni md bàbá ilé rí ibi jòkó tí ẹ ń bi ọ̀rọ̀ wa ti dayọ̀ àyíká kan tí ọ̀rọ̀ mi yíyé bọ̀ tọ̀ àwa mọ̀ páwọn èèyàn kan bẹ sẹ́kẹ́tírì kínní kan ẹ̀ kí àwọn tó máa ń wà ní receptionist tàbí síbẹ̀ náà ni receptionist secretary kí tún ní mọ́wàá mẹ́ marketers kódà ká tún fi pa èkún ẹgbọ́n ló súnmọ́ md ẹ̀tún fi pa èkún àwọn àmọ̀ pé gbogbo àwọn ẹni yìí àwọn ẹni tá bá lọ bá àwọn lọ̀rọ̀ owó wọ̀ àwa lọ ní míǹsì kan tá mọ̀ pé táà bá lọ dáàgbọ́dọ̀ receptionist táà dọ́dọ̀ secretary táà dọ́dọ̀ PA MD direct àwa àti rẹ̀ ó jọ sọ̀rọ̀ á sì parí ẹ̀ láàrin wa ẹ dákun àwa MD àwa àti MD wájọ ń sọ̀rọ̀ a ní phone number MD lọ́wọ́ md tún wá sọ fún wa pé níjẹ bá ti nídìí ẹkàn pé ní o ṣòṣe ni gbogbo tẹ bá nídìí lẹ́mọ̀ lẹ́mọ̀ gbà ó jẹ̀mọ́ sọ̀rọ̀ mi yíyé báyìí àwa táwa ní gbogbo orú yìí ò lọ́wọ́ wọ́n wá ní receptionist àríẹ́kú mẹ́ wọ́n wá ní secretary àbíjẹ tí máa mú pé tí wọ́n wá sọ fún wa pé wò ó product yìí yẹn ibi ìbáyé kọ́lẹ́ ti máa ta o ìṣẹ́sọ́rí ti wá ní ká àwọn olè gba pọ́dọ̀tì yẹn ní kọ́mpìnì wáyé sẹ́kẹ́tì wá ń dúró dúró pé ẹ̀wọ̀n ní bá wa gbéwèé wa wọlé àwọn aláwájú ìbá ń bí sọ̀rọ̀ yìí ẹ̀dá kò ṣe àtún àmọ́ sunkún wájú sẹ́kẹ́tì bí ẹ̀dẹ̀ jọ́sà ẹ̀jẹ̀ ṣe àmọ́ sunkún bẹ́ẹ̀ jẹ́mọ́ sọ̀rọ̀ mọ́ ṣé àní sunkún bẹ́ẹ̀ walillahi ni masalul a'la àpèjúwe ọlọ́run ọba nu bàbá kan ní dàìrẹ́kì ni ṣẹ́rí bọ́lọ́wọ́ bá ti nínú ọlọ́run ọba wa kọjá kápẹ́ ní mb àmọ́ tó lè yé wa lápèjú ìlàmú wa ìwọ wá ní ọní nọ́mbà ọlọ́run lọ́wọ́ tọ́lọ́run tí ò láǹfẹ̀sì kí ni nọ́mbà ọlọ́run tó ọní oníkólúwa ní pé ìrìn ànábì wà ìdá sàálàkà ìbáàdì àní fa inni qarib ujibu da'wata da'i ujibu da'wata da'i alukurani ní ilé anabi táwọn ẹrú mi bá béèrè ń pè mí ọlọ́run lọ́wọ́ rẹ̀ ni mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí any one of them tó bá dé pè mí má dá lóhùn ọlọ́run sọ báwọn ọlọ́run tó wá ní ud'uni astajib lakum ẹ pè mí ìdáyín lóhùn tẹ̀lé kọ́lọ́wọ́ bá ti fún wa ní direct access sọ́dọ̀ rẹ̀ èmi àtẹ́wájọ ní direct access sọ́lọ́hùn tí é pé òun ló lè kọ̀máǹdì oṣókó ní tó bẹ́ ti òun ni ó ṣe ìfàjẹ́ ní yọ̀ǹda òun ni ó ṣe ìfẹ́ lẹ́bọ lóògùn ní yọ̀ǹda ẹlẹ́bọ lóògùn wá ń dẹ́rùbọ̀ ó yẹ kọ́ sọ pé gbẹnu ẹ sọ̀rọ̀ àwọn tí ó fún ẹ yọ̀ǹda làwọn bá ṣe <laughs> ayé ẹ̀kọ́ ni ọ̀sùn tí wọ́n bá rí olóògbò nìkan tó ni èwo tó ọba já wọn bí kíní kan á ní ọmọ ìyàgbẹ́ àwọn ọ̀gá ẹ tí ó fún ẹ ní yọ̀ǹda àwa ní àwọn tí ó wà púùbù ọ̀rọ̀ rẹ̀ àwa ní kọ́ńtàkì wọn lọ́wọ́ èmi àti wọ́n sì mọ́ bá a ti jọ mọ́ ń sọ̀rọ̀ tàkùsí wọ́n ló máa bẹ̀rù àwọn ẹlẹ́bọ̀ ológun máa bẹ̀rù òkìdá ọlọ́run bá ti yanjú ẹ ọlọ́run kò sí kẹ̀kẹ́ ní ọmọ bí dọ̀rí ọlọ́run làjẹ́ tó fún ní àpúrúbà bọ́lọ́wọ́ bá àpúrùfù àjẹ́ tí ìrànjú mọ́yàn ojú rẹ̀ olè jíjẹ́ bọ́lọ́wọ́ ọbọ̀ bá àpúrùfù àṣàṣí àwọn alásàṣí kò lè jíjẹ́ bọ́lọ́wọ́ ọbọ̀ bá àpúrùfù ìdókùdán kò lè jíjẹ́ so jẹ́ ni kò lè jíjẹ́ ìwọ tó yẹ kí wọ́n wá lọ ṣe ni pé jẹ́ káàrin ìwà àtọ́lọ́hùn yẹn dán tó náà ní mọ́ fún ọ ní àpúrùwà táṣẹ́ kan bá ti wá dẹ́rù àwọn kọ́kọ́ gbẹ́nu ẹ̀ṣọ́ nǹkan tó wà lọ bọ́lọ́ ọlọ́run àwọn àjẹ́ rẹ̀ sọ mọ́ àpúrùfù aburú rẹ̀ ó ń dẹ́rùbà mí o bá ń sí láìsẹ́ǹsì rẹ̀ gan pàápàá kó tiẹ̀ mọ́ ìdílé lómi ọdún lè bẹ́ lòlé lórí rẹ̀ pípọ́ lọ́wọ́ ó tún sí láìsẹ́ǹsì rẹ̀ tí ò lè bí lè ṣiṣẹ́ àbí ńgbà tó bá ní connection pẹ̀lú odidi md kí sẹ́kẹ́sì mọ́ wá dẹ́rùbọ̀ yé ọ̀ ní sọmú pé ó yẹ ilé lè kó mi jẹ́ ó dàbí ọ̀rẹ́ mi kan tó ní company kan àwọn yìí àwọn ò bá mọ̀ mi ẹni tó wà mẹ́jọ náà òun ò dá mi mọ̀ mo bá wọ bẹ̀rẹ̀ ó bá ní àbá àbá àbá àjọyọ̀ fẹ́ ẹgbẹ́ kù mí. àwọn eléyìí kan sọ fún ọ̀gá ni pé ọ̀gá ọ̀yà eléyìí mi ìkàn rí bí kò ní ìfọ́gà kó béèrè pé kí eléyìí mi ìfẹ́ rí bí mọ́. wọ́n gbá ọ̀sáàsì ló wá sí ẹ̀kọ́ kúrò àkọ́kọ́ máa lọ náà yóò sọ ọ̀yà kọ́kọ́ máa ní lọ ọ́ sì máa lọ abá lọ tá lè máa sí wá ló ọmọ àlẹ́kẹ́ ní báyìí báyìí báyìí. jẹ̀mọ́ irú bẹ́ẹ̀ àti yín bá ti jọ ní sọ́lọ̀ nù. direct contact á kéṣọ́ lọ́wọ́ bá fún wa kan máa pé wá báàrin ìwà ọbú ti daa jẹ́ kí ìwà àtọ́lọ́hun di di ẹni tó yẹ pé ọlọ́hun ọba ọ̀súnmọ́ lọ́hun ọlọ́hun ọbú rí náà lẹ́ni ó súnmọ́ òun ọbú lè máa pàṣẹ pé yá báyìí báyìí báyìí àmọ́ ọ̀jìnà sọ́lọ́hun ọ̀jìnà sálùkùránì ọ̀jìnà ságbára ọlọ́hun ọwá lásà sí ìwà níràn torí pé ọkàn wà lásán nù irú ọ̀rọ̀ yìí ni àwọn táwọn náà jókòó ìdán wọ́n bá rí tẹ bá ti wá ń júwe ọlọ́run fáwọn èèyàn wọ́n wá ṣe bẹ́ẹ̀ báwọn polówó tí wọ́n ní wọ́n ní tẹ́rí àwọn gẹ́gẹ́ tí léèwọ̀n gbọ́dọ̀ dúró lásán ẹ ọlọ́run la ní ọdúró tí kìí ṣe dọ́tẹ̀ yìí polówó kìí ṣe dọ́tẹ̀ ṣe kíni jọmọ́ kìí ṣe dọ́tẹ̀ yìí polówó la nígbàwọ̀n èèyàn dúró tí olúwa ló yanjú ẹ̀ fún wa yìí ètò wà bí dọ̀rí nàbí lóbi já sí pé ìwà àbóǹdálà bí àwa ò ní bẹ̀rù rẹ̀ àníṣegín àníbẹ̀ mo lọ́jà àwọn àbáwà kan ní ìgbà kan báyìí bó jẹ́ pé yíò bá lánàá nẹ́gbà Muhammad lọ́nu dáwà kò ṣe kí ni jọmọ́ kò bá ìlànà nẹ́bì lọ àwọn ọmọ ń fọ pàdípàá já yóò bá ya oṣó yóò bá ya àjẹ́ yóò bá ya ojú yóò bá yà á jẹ́ àwọn ọkùnrin jùlọ jùlọ yóò bá yà lẹ́bọ̀ lógún tí kò bá lè ta àwọn ilé yóò ti máa ń fọ ìyá àti bóyá ẹgbẹ́ nínú Islam máa bú ìyá kódà àwọn tó dání ọlọ́run náà sì bú ìyá wọ́n nípa àwọn náà fẹ́ bu ọlọ́run ọba tí náà padà tí wọ́n bá ti ní yóò bá yóò ṣàwà yóò bá yóò ọlọ́run tiẹ̀ náà tẹ́lẹ̀ pé ìwọ ọlọ́jẹ́ kí wọ́n bú ọlọ́run àmọ́ àwọn yìí tó ń sọ bí ó dá wọn lójú lẹ́nu tó ìwọ mùsùlùmí ìwò kan ní fi tọ́lọ̀ ní àmọ́ ìṣe sí ni ó gbọ́dọ̀ dá i lójú pé àjẹ́ kan kò lè ṣe nǹkan fún rẹ̀ ìlà ẹ dákun àwa sọ irú ọ̀rọ̀ báyìí àyà lùkùránì báyìí àwa máa ké ìwọ́sùn àmọ́ ní àwọn ọlọ́yọ̀ ní odòkó sí ìmọ̀ wà wà mọ̀ kí wàhálà yìí fáwọn èèyàn àwọn àfọ́ òpìdán àtàwọn àfọ́ àti wọ́n mọ́ ń tàwọn èèyàn jẹ́ ariwo táwọn bọ́ mọ́ pa ní pé ọ̀rọ̀ ah, ẹ̀mọ́ta wọn lóhun wọ́n kàn ti wá sí ni wọ́n ti òwúrọ̀ lọ́wọ́ mọ́ tó jẹ tẹ́lẹ̀kùn wọ́n ti òwúrọ̀ lọ́wọ́ mọ́ bí táwọn gan kojú wọ̀ wọ́n kàn já fà lásán ni o wọ́n kàn pariwo alùsùnà wọ́n ṣògùn ju nǹkan mí lọ kò yí títí káwọn náà mọ̀ rò pé àwa náà ṣògùn ju nǹkan mí lọ kọjá pé ìdán ti lo gbogbo àtàfihàn pé kò wá ṣiṣẹ́ àríbẹ̀kọ́ ni jọmọ́ kò síṣẹ́ ìwọ̀n làwọn náà ti wá kọ̀nkúlùdù pé ó ṣe kínú ó ti làtàsí àwọn náà ti lògùn òun náà nídàn tí ẹ̀ òun náà dúró lásán bẹ́ẹ̀ sì ni alukurani ló jẹ́wọ́ mọ̀ pé ọlọ́run ni fún wọn yọ̀ǹda so tí wọ́n bá ti wá tó àárín ìwà àtọ́ lọ́hun ṣe kò sí kò nídìí ọ̀nbẹ̀rù àjẹ́ ọ̀nbẹ̀rù oṣù ọ̀nbẹ̀rù lẹ́bọn lóògùn olúwa ló rí báyìí fún wa ọlọ́wọ́ bá ní kí a tún wá gbọ́ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ ọlọ́ni bá sì ń kọ́ yìí lọ́dọ̀ àwọn àrútù àti màrútù yìí kò lè jẹ́ wọ́n láǹfààní o kò lè kánira kúrò fún wọn ti ń kọ́ kò lè kónira bá kò lè jẹ́ wọ́n láǹfààní kò sì lè ká ìnira kúrò kò lè gbé tọ́ hárùtù àti márùtù tàà sì ní wọ́n máa wá kọ́yàn yìí kéése káwọn èèyàn lè torí ibú láti ní wọ́n wá kọ́yàn lọ́lọ́wọ́ bá ṣe láwọn méjèèjì kọ́kọ́ máa ń parí fáwọn èèyàn pé fàlá takfur máa mọ tàtàfí o hikima wo ni wọ́n bẹ́ẹ̀ bí pé wọ́n wá kọ́yàn fẹ́ràn kó yẹ ká yẹjú bẹ́ẹ̀ torí àwọn tí wọ́n máa ń mú rújú alùkùránì wá tán rẹ̀ máa ń dorí alùkùránì fún àwọn mùsùlùmí gbogbo orúkọ báyìí ni wọ́n máa mú wá alùkùránì yìí lòun wá takò ẹbọ ayé ẹ̀kọ́ ó lòun wá takò wá kúfúrú ó tún wá ń tún àwọn màláìkà kalẹ̀ ká máa wá kọ́ èèyàn ní kúfúrú títí ló kí ló bí ní pé ń gbà táwọn eh, bàánú Ísírẹ́lì àwọn Yahudi tí wọ́n máa ń takò àwọn ànábí ọlọ́run ṣe wé táwọn ànábí ọlọ́run bá mú mẹ́sẹ̀jì wá tán mú áyà wá tán mú tán ṣe àmì kan àwọn máa ń pariwo idán ni o idán ni o idán ni o èyí òun ló ṣẹlẹ̀ sí ànábí wa

إن هذا لسحر مبين آية 76 فلما جاءهم الحق من عندنا فلما جاءهم الحق من عندنا قالوا قالوا Ọlọ́run nígbà tí Musa sódòdó ọ̀rọ̀ dé látọ̀dọ̀ àwọn ọlọ́run táwọn náà rí àwọn àmì tẹ́rọ̀dòdó ọ̀rọ̀. Ọlọ́run ni jọ wọ́n sọ ní inna hadha la sihrun mubin wọ́n ní a ah, ìdán tó fojú hàn onílé ilé kọ́ọ̀lá Musa kọ́ọ̀lá Musa àtàkùnlónà ní àkílámà jà ákùn Musa wá ní ẹgbẹ́ ọ̀nà kí ni máa ń ṣe yín náà àtàkùnlónà ní àkùn ṣé tó dòdò ọ̀rọ̀ bá dọ́dọ̀ sí ṣe ń jẹ́ ìmọ̀ sọ gbogbo ìgbàtẹ́ bá tí lódòrò ni pé ìdán ni o ìdán ni o ìdán ni o àtẹ́kùnlónà

olúwa ní wà alqi ma fi yaminika talqaf àwọn ti 69 ọlọ́run àwọn ti pidán wọ́n ti lo wọn wọ́n ti lo àwọn dán tó ṣe pé gbogbo ẹ ti ń jọ bí ejò lójú àwọn èèyàn àwọn okùn náà ti ń júlẹ̀ ó ti ń jọ ejò yìí hàn ṣé dán òun náà lẹ́yìn náà ṣe yìí fún ara wọn náà ni wọ́n lò èèyàn sì ń rí pé rèé ọlọ́wà nílẹ̀ Musa ìwọ náà ju ayah 69 surah Taha Quran chapter 21 وألق ما في يمينك إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى Olúwa ní rẹ̀ Musa wà alqi ma fi yaminika, ìtí ń bẹ lọ́wọ́ tó rẹ̀ níwọ́ jùlẹ̀ jẹ́. Tọ́ bá ti jùlẹ̀ gbogbo tó ń ṣe ni yóò kó gbogbo ẹ̀ nílẹ̀ kan náà ọlọ́ni gbogbo tó ti ṣe nìkẹ́ ìdù sáàìrì ètè òkú ìdán lásán ni ọlọ́run ló pín ìdán òsì ní jèrè níbikíbi tó bá dé irú òkú ìdán òní jẹ́ kínú ni kò ní jèrè kò sí èrè lọ́wọ́ wọn tọ́lọ́wọ́ bá náà ṣe ń sọ pé ìdán téèyàn tó ń lọ rí kọ́ ni ìdán ń kọ́ nínú dán in tí ò lè ṣe wọ́n láǹfààní ni tí ò sì lè mú dáadáa wa abóhùn làwọn rò pàwọn ànábì ọlọ́wọ́ bá ń lò ó nárò pé Musa lò nárò pé Sulemanu lò láyé tí ẹ kí Musa tó dé so in tẹ́ mọ̀ ń rò nìyẹn ọlọ́dúnrà ní àrùs àti marus ẹlọ àkíkọ́tù síhìrì ẹlọ pàwọn so tán bá kọ́ idán tí wọ́n bá rí pé idán rẹ̀ wọ́n ti mọ̀ ẹlọ kọ́ wọn kàn mọ̀ tí wọ́n bá wà mọ̀ tán bá ti wá ń rí táwọn ànábì ní ṣe wọ́n lè máa mọ̀ pé àà àmọ̀ tán pè ní dán eléyìí tá a rí yìí o kìí ṣe kínú ìjọ́rọ̀ ṣe ní kí àrútù àti màrútù wá páwọn èèyàn nídánù pé wọ́n lè máa mẹ̀yàtọ̀ láàrin ìdán àti agbára tí a fún àwọn ànábì ọlọ́run ìyẹn ló fà á nínú tọ́ àtàǹké lọ nì á padà rí táwọn òpìdẹ́ padà ṣe tí Musa ju pọ̀pá rẹ̀ lẹ̀ àwọn ejò kéékèèké tí wọ́n ejò Musa sì gbé gbogbo ẹ̀rìn gbogbo wọn ti rí pé a èyí táwà rí ìjọpọ̀ yìí lọ́lọ́wọ́ lè tẹ̀síwájú ń bẹ̀ pé fa olùkíyà sàhárọ́tù sójà dáńkọ́lù sàhárọ́tù sàhárọ́tù mẹ́jọdí àbá قالوا آمنا برب هارون fàúlùkìyà sàárọ́tù sùjàdá ọlọ́run ní gbogbo àwọn òkú idán nì ìgbà tí wọ́n rí tí Musa ṣe wọ́n forí kalẹ̀ bẹ́ẹ̀ kọlù ọlọ́run tó wá jáde lẹ́nu wọn ni pé kọlù àmànà bí rọ́bì Haruna wa Musa ọ̀nà àwádìí gbàgbọ́ pẹ̀lú amẹ́nà bí rọ́bì haruna wà musa ẹ́rìkẹ́ wọn pé ní wọ́n ní a ah, olúwa haruna àti olúwa musa àwa náà ti gbà wọ́n gbọ́ báyìí ah, àwọn àwa náà ti di múmi ní irun tọ́lọ̀wọ̀n ọba haruna pèpè sí làwa náà mọ̀ pèpè sí látẹ̀ní lọ kọ́ọ̀lá àmọ́ntùm láà fìlà ó nà bá yàrí mọ́ ọ lọ́wọ́ pé kí ní ṣe yín ẹ̀ẹ́ èyí tí yọ̀ǹda fún yín kéèkẹ́ nígbàgbọ́ fún Musa ẹ ti ń pariwo pé ẹ nígbàgbọ́ fìrìáwó náà sì rèé olódo lòun tiẹ̀ òun ò mọ̀ ń padán àwọn eléyìí ti kẹ́kọ̀ọ́ dán wọ́n ti rí ìtí Musa tó display ó ti wá clear ju wọn pé hù ìtí Musa ń lò yìí kèé ṣe ìjẹ́kọ́lélẹ́yìí mọ́ ó ti dagbára làwọn bá nígbàgbọ́ amábìlà ó náà látara ìmọ̀ kan tiẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ní pé iná hú lákàbí irùnkúmù lẹ́rí alámọ̀kúmù sẹ́ẹ̀ ah olóòtú yé mi àṣẹ Musa ti ẹ̀ lọ́gá yín tó kọ yín dán àṣẹ Musa lọ́gá yín ó ní bàbá àsàlẹ̀ ó ní bàbá akọ̀rọ̀ yín àṣóhùn ti lálágbára yín àwọn ti rò pé agbára tí Musa fìràún òun rò pa agbára tí Musa ń lò ìdán ni àwọn yíò náà ìdán làwọn náà rò kó ń lò ní gbogbo òkú ìdán ìgbà náà ṣe kóra wọn jọ èdè ìsì rẹ̀ amọ́tàtàn rí tó jù ú lẹ̀ wọ́n mọ̀ pé ń hù eléyìí amọ̀bídán ti máa wọn pírẹ́tì ìjọpọ̀ yìí làwọn ṣe gbà wọ́n gbà fẹ́ẹ̀ ní fìràún náà gbé òun o aláìmọ̀kan lòun olódo lòun kò mọ ipa dán táwọn onídán túmọ̀ àwọn lẹ́kọ̀ọ́ jù lọ bí ẹ̀ nítorí ibù náà ẹgbọ́n ibú náà ni àwọn tó wà mọ́jú lọ tàwọn bá ní àá kẹlú ìdán bó ti wá jẹ́ pé olókọ ìyà tí ìbí jẹ yìí ni pé ó ní kí ìjẹ ni pé ìmọ̀ gé yín lọ́wọ́ àtẹsẹ̀ àmọ́ ìwà níjó jẹ́ lójú kan náà bí bá gé yín lọ́wọ́ ọ̀tún ẹsẹ̀ òsì nígbè bí bá gé yín lẹ́sẹ̀ ọwọ́ ọ̀tún ní igé ìbá sì gé ilẹ́ṣẹ́ ọ̀tún ọwọ́ míníkì láàfin tí ò ní bára wọn lọ ní ó ní kódà tí ìṣẹ́ mi gbé ìdíwá kan ìmá gbélébù ìṣẹ́ gínú ìyíkà ìmá gbélébù gbàmbá ṣe ń gbásùgbàsù tán aṣáàdù àdáàbà wà àbẹ̀kọ́ ó ní tí mo jù ṣe ni pé ọlọ́run tẹ́lẹ̀ gbà fún àti Musa tẹ́lẹ̀ gbà fún awábẹ́ wò nù èmi àti

anábi bẹ́ jóyìn anábi bẹ́ ròyìn rẹ̀ anábi ní náà rúkún hádì yìí anábi náà yí tẹ̀rí láyé tí ń jó yí tí ń jó lé tí ń jó wo ní júùsì òun ó ní kan péré ni nínú sẹ́fúntì ìpín iná pé iná tí ó jó àwọn èèyàn lálìkìyà mọ̀ irú iná tẹ́ ń lò ti ń táyẹ̀ lára tó nì ẹ wàá fún nílọ́pọ̀ ọ̀nà sẹ́fúntì kí ni sẹ́fúntì yóò wá àádọ́rin ah àwọn sọ̀hábá ẹni iná alákàfíà iná ayé yìí náà ó tó kọ́lọ̀ fi jẹ̀yàn lálìkì àmọ́ ànábi ni àṣírí jẹ́ kó tó yàn ìyí tọ́lọ́wọ́ bó fi jẹ̀yàn lálìkì àmọ́ yóò gbóná ju tayé yìí lọ lọ́nà àádọ́rin ìgbà 70 times ẹwù ni ó ti wá iná ń bẹ láyé yìí ìjẹ́ èèyàn lè dúó nú ẹ̀ fọ́gbọ̀n ṣẹ́jú ibi kalẹ̀ sínú bí táwa yìí tí wà nínú ibẹ̀ kí náà ní sì mọ́ jó ìṣẹ́jú márùn-ún ọ̀tọ́ bẹ̀ ìṣẹ́jú méjì ọ̀tọ́ bẹ̀ ọkù ni kan wá ní irú ẹ̀ sẹ́mútì irú ẹ̀ yóò gbóná irú ẹ̀ yóò ní hìtì irú ẹ̀ yóò mọ tari lára rẹ̀ lọ́nà sẹ́mútì níbi ìràwọ̀ náà wá ń ṣe fáàrí pẹ̀lú àìmọ̀kan bára àìmọ̀kan tí ìmọ̀ ṣe fáàrí náà nù ìran aláìmọ̀kan láyé àti ìran onífẹ̀ẹ́nú láyé àti ìran tọ́ọ̀jù nínú òfin ẹ̀sìn ọlọ́run níta máa ń ṣe náà ni pé àìmọ̀kan náà máa ń dìmú òun náà wà á mọ̀ bí ṣe fáàrí ẹ̀ mọ̀ alákòjú rẹ̀ tẹ́ bá ń wọnú ayé àìmọ̀kan tí àtọ́ náà fi ṣe fàárí rẹ̀ kí ló mú ayà bí ó ní pé hárùtù àti mọ̀rùtù tán wá kọ́yàn ní dán ìtọ́lọ̀ fẹ́ fi àtìbù lágbára Músà tó padà wá dé lẹ́yìn Sùlẹ́mánà yìí ìtọ́lọ̀ fẹ́ fi àtìbù ní pé abẹ́kára ti ń dádán mọ̀ bẹ́ẹ̀ ti wá ń rí agbára èmi Ọlọ́run ẹ lè máa mọ̀ pé ń agbára tọ́lọ̀ ilé ìtarí ìlékè ni ìdán ní àrùtù àti màrùtù fi máa ń pariwo tí wọ́n bá wá pàwọn èèyàn pé wá o wọ́n mọ̀ ní iná máa náhánù fìtìnà tó ń fàlá wo fìtìnà la jẹ́ o èèyàn lè sórí ibú látara ń tá ń kọ́yàn yìí o ìwọ mọ́ ṣe orí ibú o orí ibú kọ́ alukurani ti gbókì ìdán ṣe pé ìdánwò làwọn kan wá fi ń jẹun wọ́n sì ń pera wọn láàfà ìdánwò àwọn àfà ẹlẹ́bọ ni òní wọ́n òní wọ́n ń lò nísìn tí wọ́n sì ń pera wọn ní àfà àbí tí ní ó mọ̀ máa àfà àmọ́ sáwọ́rò bá rírò ọ̀n ṣe wá sí ìyẹn tí wọ́n ń gbọ́ wá sí rẹ̀ wọn wájú ẹ̀ mẹ́wàá lọ ọ̀rọ̀ ah, ah, ṣàwòrò èrò gbọ́dọ̀ mọ́ kan mi torí kínú ìwọ́n sí tó bá fẹ́ pọ̀ rẹ̀ ládùúgbò rẹ̀ yóò wá sọ́dọ̀ rẹ̀ bí ò bá sì tí wọ́n wá kò tí wọ́n wá nù ní rojọ́ lálìkì á mọ̀ pé e ṣe já àfá àtọ̀ lérò lẹ́yìn e ọmọ tí pọ̀ àfọ́ ò ní rojọ́ rẹ̀ èé e jẹ̀ mọ́ púpọ̀ pọ̀ lẹ́yìn rẹ̀ ẹjọ́ tó rò ní pé sọ sóótọ́ láyé àbọ́ sóótọ́ láyé anẹ́bùwa Muhammad olúwádà lùkìyà ọmọ ó láwọn adájọ́ ọlọ́wọ́ bá nígbà tó lùwọ́ bá gbé wọn dìde èrò pọ̀ lẹ́yìn wọn láwọn tó gbà fún wọn àwọn anájọ́ ọlọ́wọ́ mi tọ́lọ́wọ́ bá gbé wọn dìde gbà ẹ bá wẹ̀yìn wọn ẹ ní bá díyàn ọlá ànábì mi tó jẹ́ wà sí tó láyé ńjọ́ tí ó bá tọ̀ àwọn àwọn ọ̀nà gbà fún ọ yóò dìde dúró ọmọ tí ó kàn ó sì mọ ẹbẹ lẹ́yìn rẹ̀ àwọn ọ̀nà gbà fún náà ànábì ní kódà tó bá dọjọ́ náà àwọn ànábì ọlọ́run ọba mi ò dé wà lẹ́yìn sàwọ̀rọ̀ ahùn àhàdẹ̀ ẹnì kankan ò ní sí lẹ́yìn wọn so yóò kàn dé náà ni ah ọlọ́pọ̀ ti rán mi mo jẹ́ jẹ́ jẹ́ mo kéékèèké mo wí wí wí ẹnì kankan ò ṣe gínú ẹnì kankan ò gbà fún mi tọ́ èmi náà mo sáré ra mi tànàbì jẹ́ lówó fi wá ṣe fáà nípa wà àlúmọ̀ rẹ̀ láti kínú jọmọ́ lápọ̀jù jọ náà ọlọ́mọṣá ṣàánú wa o ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ so ìdán ìwà àfáà mọ́mọ́ lọ lo àrùtù àti mọ̀rúgbẹ́ ṣe bí àrùtù àti mọ̀rútù ṣe báwọn náà wá pàwọn èèyàn dán wọ́n ni pé ìdán àrùtù àti mọ̀rútù jọ náà wọ́n ti wá ń ṣe ń tíra wọ́n wá ń sọ lóko pé ṣé ìrù àrùtù àti mọ̀rútù àwọn ìdẹ́ burúkú yíò ní tọba rí àfá àti pé owó ọ̀rọ̀ wà sí rẹ̀ tí kó mọ sọ̀rọ̀ dán bí àwọn jẹlẹ̀ ṣowó báwọn jẹlẹ̀ ṣe kí nìkan kẹrin òun jẹlẹ̀ lọ ní gúgún tọba kiri tí ń ṣe irú àfi bẹ́ẹ̀ irú àwọn tíra àbúgbà oníkà irú àwọn tíra àbúgbà oníṣẹ́kíní oníkà àgbákùnìyàn sì mọ́ ṣe ń bẹ́ẹ̀ ọlọ́run mọ́jẹ̀mẹ́ àti yóò ṣe irú ọ̀rẹ́ mọ̀ rí tí wọ́n mọ pàtẹ̀sùbà mọ́ pópó àlìjànú náà mọ́ yí lórí gbà míì tálìjànú tán kú kọ rẹ̀ tó bá padà wá jáde sí kò ní lè dúró ti mọ́ ọlọ́ndákun ṣàánú wa o ọjà sórí ibú o ẹ̀sẹ̀ ọlọ́run ọlọ́ndákun mọ́jú dàrú wa lọ́wọ́ so harut àti marut ọlọ́run máa mọ̀ fi wọ́n se fitna ni ẹ̀kọ́ àwọn èèyàn nígbà ìdídájọ́ wá ní ẹ̀kọ́ wọn rèé kán lè bá mẹ̀yàtọ̀ láàrin dá àti àmì tá a bá ń gbé fáwọn àmọ́bí ọlọ́ làwọn òpìdán fèrè áùt ló ṣiṣẹ́ pé ńgbà táwọn ti rí òdodo àwọn juwọ́lẹ̀ kódà ń bi tó wá dá wọn lójú dé bí fìràwọ́ náà ti lérí pé wọ́n fìyà jẹ wọ́n wọ́n tún fèsì wọ́n tẹ́ gíní jọmọ́ wọ́n tún fún lẹ́sì ẹ̀ ìjẹyìn lápá ìjẹyìn lẹ́sẹ̀ mínísì láàfí tí ò ní ti mọ̀ ṣe fi kọ̀ọ̀kan nù inú ọkọ̀ lóhùn àwọn أصبرك على ما جاءنا من البينات والذي فطرنا wo wo já sọ ọ já sọ ọ já sọ fún ọ kọlu wo já wí fún ọ kan dẹ́rù bàá ni lánú òfin rọ́kà àwọn olè gbọ́lá fún ọ kéèjè wọn làwọn ọmọ tẹ̀lé tàbí rúkò dúró ọ̀rọ̀ tó

wọ́n bá dẹ́rù kúbọ̀ ẹgbùn ìlótò wa mọ́ lé ah, ṣe ń torí tàbí mọ̀ lódòdó yìí àfákìdì máa ń takọ̀ wọ́n sọ wúbìdà ó náà ní tọ́ọ̀bá ṣe ní ọdí wọ́n ní tí a ti ẹ̀dọ́ yí ọwọ́ tọ́bá bẹ́ẹ̀ ṣe gangan ọ̀lẹ́ ṣe dílé ayé yìí lọ pátápátá ẹ̀ gbogbo tó ṣe lé ayé yìí náà ni gbogbo tó bá ní ti ọbẹ̀ ọbẹ̀ dùn wà lọ́wọ́ àtàpá ẹ̀ ṣe kí lọ́rọ̀ dùn wọn àwọn ọ̀nà wà lẹ́wọ̀n ṣe tó dòdó bá ti dé níyẹn ti mẹ́ndì ní àbá wọ́n tún abẹ́ mú ọ̀wá nípa àárí ọmú wọ́n wà yarí wọn lọ pé wọ́n wà pé àà ah, ah, egun rẹ̀ tún wá ń lè ẹ̀yìn náà bá ti sọ pé ẹ̀fẹ̀ pa àyín lẹ́dẹ́ egun rẹ̀ ó lè kalẹ̀ tó àti kárí bìràwọ́ náà ò bá lérí ni ẹnu máa tí ò bá ṣẹlẹ̀ láàárín àwọn òpìdán bìràwọ́ náà àti Musa ó ní pé àwa ti ní ìgbàgbọ́ ọ̀rọ̀ bá tán bẹ́ẹ̀ àmọ́ ń gbà tọ́rọ̀ ti di pé tọ̀ ìgẹ̀yìn lápá òtún ìgẹ̀yìn lẹ́sẹ̀ òsì àbí ń jẹ yí ní ẹsẹ̀ òsì kí ń jẹ yí ní apá ọ̀tún àbí ń jẹ yí ní ẹsẹ̀ ọ̀tún kí ń jẹ yí ní apá òsì à ṣé yìí wá ní ọ̀gbẹ́ni wá kí ló dé kọlu lánàá òsìrákà aláàmẹ́já àná nínú àlùbẹ̀yìn náà jù قالوا لن نؤثرك على ما جاءنا من البينات قالوا ولا àwọn ò lè gbé wọ sókè tó bá wa nínú àlàyé ọ̀rọ̀ ní òdodo. a sì lè fẹ́ ní ó àti àlè fẹ́ ní wa lẹ̀ tá a ti di kòròdó ní tó pè sí. ṣé ń tọ́ ọ̀bà ṣe ṣé kí ni o ṣé ń tọ́ ọ̀bà ṣe fáyín tó fẹ́ ṣe òun náà jẹ́ àtúndé yí ọ pé. gbogbo tó bá ṣe kò ayé yìí lọ ju lọ.

tó bá jẹ́ wá bẹ́ ṣe nǹkan pọ̀ jẹ́ wá bẹ́ rí nǹkan ṣe iná máa fẹ́ kú bí hadhihi al-hayata ad-dunya. iná máa fẹ́kù bí hadhihi al-hayata ad-dunya. gbogbo àwọn yìí tán ní wo tó bá ti ní tó ń ṣe nìna tán lé ní tán plọ́ọ̀tì pé wo ara wọn tí ó wá tí ọ ní báṣubàṣu gbogbo dẹ́bàá ti ayé ìdìkan náà lẹ́lẹ́ ṣe agbọ́gbọ́n ti lọ rẹ̀ ń tú àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ẹjá wábi tó ti sọ̀rọ̀ tá a lè fi mú fún defamation tákìdì mọ́ àwọn karamba ni ó ti mọ̀ káwọn náà mo bá ti mọ́ kó díẹ̀ láwọn ìgbà náà àwọn awọ àwọn ọ̀rí tán wá fẹ́ wá fún sílmù wọ́n tún wá fún wọ́n sàn lọ wọ́n bọ̀ ogun tẹ́ẹ̀bà tiẹ̀ wá sí ọ̀hún náà ìdàmọ́ jẹ́ kúdíárì láàyè átàjùlíà lẹ́rìí kéńgbà tẹ́ pin tí ọ tẹ́bi ara wọn náà pin ọ̀gá wọn pin tán lọ́bìnrin wo ọmọ tó ń fi kí ní ẹ máa gbé ibi tó bá wọn ní wó gbé ayé ẹ̀gọ́ ni ẹ fákúndì mọ́ àǹtàkọ́ tí ẹ̀ ṣe tọ́ọ̀bà tí ẹ̀ ṣe ká ni kò lè ju ilé ayé yìí náà lọ a ń tó ń bọ̀sibọ́sí ilé ayé yìí náà tàbí ẹ̀wà ń wí náà ìwọ tó wá lágbára ń bẹ̀ tó fìdáwó náà fìdáwó náà tó lágbára nì tó nífọ̀ lè kẹ́rọ tó pariwo jọ́nà kí ló padà gbẹ̀yìn rẹ̀ ó ló ló padà ẹ Musa ló lẹ́yìn gbogbo tó tó tó kó lẹ́sẹ̀ ọtí ó ṣe ń tọ́ ṣe káfí ẹ̀rí. gbogbo tó bá ṣe kò lè ṣe kí ni kò lè kọjá ilé ayé bí Musa ti sọ fún fèrè àwọn ọ̀nà ìjọna nù àwọn òpìdán tó tó lọ́n fẹ́ fi jẹ́ táwọn àrùtù àti màrùtù wa kọ́ àwọn èèyàn nítorí bí àti ìwèrè àwọn yóò tún wá tọ́rọ̀ mí sọ wọ́n ni inna amanna bi rabbina liyagfira lana àwọn aláwa ah, ń tiwa àwa ń tiwa àwa nígbàgbọ́ sólúwa wa nìyẹn kún fi wálà náà kọ̀tọ́ ya náà kó lè forí ẹ̀ṣẹ̀ tiwa jù wá ní òkò tí tó kàn wá pẹ̀lú tọ̀ wí mi. gbogbo máa ṣe ń pa àwọn àṣàṣítà ọmọ ń ṣe wó àwá ti wá àwá ti túbà mi gbogbo ẹ̀ ọlọ́run ló sì lóore jù ọ lọ wà ábíkọ́ ní ó sì ṣẹ́kù ìwọ́kọ́ lọ ṣẹ́kù jù lọ iná wú máa ń yá sí rọ́bà wú mújírì máa ń àti wá ń ṣe wá àtúnwí fúra ó náà ó já wí fún ọ sọrí ẹnikẹ́ni tó bá lọ rèé pàdé ọlọ́run ọba rẹ̀ tó lọ rèé jẹ́ ẹ̀hàn náà ó ìwọ tí ọ̀rọ̀ táwọn yìí bá jẹ́ ti ẹ̀nà máa mú tiẹ̀ o ẹni bá lọ rèé pàdé ọlọ́run nípò òkì tó jẹ́ mújírìmù tó jẹ́ ọ̀daràn tó ń dalẹ̀ ọlọ́run ọba tó fi pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ bá iná làwújà náà iná ni ó iná jáànámà ni ó ni láyé mútù fi ha èyí kéyàn ó fi ẹ̀kú kò ní kú bẹ́ èyí kéyàn ó fi ìṣẹ́ àlàáfíà lólé ayé kò ní àlàáfíà ló kò ní sálàáfíà kò sì ní síkú ẹwọ́rú ọ̀rọ̀ nìí àwọn ọ̀tá ìsìláàmù wọn níta náà kúrò ní ayé ọ̀kọ́ ni àwọn ọ̀tá ìsìláàmù rẹ̀ tó takùn náà lòkòrá ni wọ́n nínú àyátù àbí mọ̀mọ́tù ó lámọ̀ àmọ́ ń kọ́ máa kọ́kọ́ láyà mútù wà lá alẹ́yìn alùkòrá ní òye ní ìbára ti nígbà sọ́run èyí tẹ́ gbọ́ ta ìsìláàmù lẹ́yìn láyé mútù fi ọ̀rọ̀ làyàyà ìyà tí ó jẹ́njọ níbẹ̀ àbá ní máa Ọlọ́run láwọn tó bá wá ṣe àwọn tó bá wá gbọ́ pàdé Ọlọ́run lólùgbàgbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ dáadáa. Ọlọ́run láwọn yìí ni àwọn ni wọ́n ní àwọn pò tó ga nínú ọgbà Jannatu àdẹ̀ní jẹ́jẹ̀rí ní tàbí al-anharu kọ́lì bí nàìjíríà. تجري من تحتها الأنهار خالدين فيها Olúwa ní jannatu àdìní ni ó máa jẹ́ ti wọn تجري من تحتها الأنهار tákìrì mọ́dọ̀ ń sàn ní abẹ́ rẹ̀. وذلك جزاء من تزكى. Ọlọ́run ní ẹ̀san ẹni tó bá lè ṣàfọ̀mọ́ ara rẹ̀ mú ni. so jọmọ́ ntí àrùtù àti màrùtù kọ́ àwọn èèyàn àǹfààní tó lọ́n fẹ́ kó jẹ́ òlárí lára Musa yìí àmọ́ ẹ̀ bàláwù lọ́lọ́wọ́ bá fi ṣe fìtínà lọ́lọ́wọ́ bá fi ṣe tọ́ ìtọ́lọ̀fẹ́ fi jẹ́ kó rí ònú nì àmáwọn kó sọ aṣòrí gúnbẹ́ òun ló fi jẹ́ pé láti jọ náà tí àrùtù àti màrùtù tí wọ́n kọ́ àwọn èèyàn tó ti bá ṣe ń pariwo pé iná mẹ́ránù fìtínà tún bà látẹ́sìtínà níwá àdẹ́wò níwá mọ́ bí wọ́n ṣe máa ya ọkọ àtaya bí wọ́n ṣe máa yàyẹ́ ń wèrè bí wọ́n ṣe máa bá tàwọn èèyàn jẹ́ bí wọ́n ṣe máa ah, inna lillahi wa inna ilayhi raji'un gbogbo wa àfà ìwà àfà ilẹ̀ bọ̀ tọ́ ń pidán táwí fún ọtọ́ ọ̀gbọ́ ìwọ onígálàbí tọ́ ń jólóńgbò láàyè gún olóńgbò láàyè táwí fún ọtọ́ ọ̀jọ́ kíni

a máa ikú oró lẹ̀ ń pa olóńgì ní ikú kí láti ikú oró lẹ́ bí ikú olóńgì ní ẹwà jò láyé ó tún wá jẹ́ ọmọ olóńgbò ọlọ́lọ́mọ̀ bóyá ọmọ òjò gan ni àbí toró kékeré edidi ọ̀ẹ́wà òdidi ọmọ odó yóò agbárí ìtẹ́ tó tóbi ju odidi olóńgbò nìgbọ̀n ká máa jẹ́ lọ́mọ odó ọmọ bó ti máa rí ni ọlọ́run ṣàánú wa o gbogbo orú ẹ̀yìn àfá àbú ẹ̀yìn àfá àgbákò bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹlọ́rin jáwọ́ ẹlọ́ni jáwé ẹrántí ọjọ́ àlìkìyàmà ẹrántí ọjọ́ àtisùn ẹrántí pé gbogbo tàà ń sọ ìgbogbo ẹ̀rọ wọn bó padà bí wọ́n gbé ní kálukú lọ ẹlọ́ni túbà agbára tí ń bẹ nínú alukur'an ẹjẹ́ ajó tó wà wàláhì agbára tí ń bẹ nínú alukur'an wàláhì wàláhì afá tí ó bá mọ̀ ní kó lọ ẹni tí ó bá mọ̀ ẹni tí ó

ṣé sùúrù lórí kùsí yìí náà ẹlòmí kó wá ṣe wá pé ìyẹn àdúrà ka kùsí lẹ́sùn wá pé ìgbà ìṣáà mo ti ka kùsí yẹn jẹ ọ̀sẹ̀ mẹ́ta lọ́sẹ̀ ká ọmọ yóò dúdọ ní tẹ̀lé àwọn jára bí ọlọ́run mọ́sá àṣánú wa gbogbo òpìdán gbogbo wà fáwọn jára bí wà fá ẹlẹ́bọ lọ́rẹ̀ jáwọ́ mẹ́ ìwà àfóhùn jára bí ìwà àfóhùn ní kíní lọ́jáwọ́ bẹ́ẹ̀ alukurani ni ẹbí lérí alukurani ni ẹ máa fọwọ́ rẹ̀ sọ̀yà ẹsìn ní agbájá ẹsìn ní ẹ ń kẹ́ẹ̀kẹ́ ń dà nǹkan papọ̀ mọ́ Ọlọ́run nítorí ayé náà torí ń fẹ́ àti nítorí tẹ́ fẹ́ ọlọ́run mọ́ta wa o ọlọ́run kó sì fún wa ní àgbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́ olúwa bó ti sọ̀rọ̀ àrùtù àti màrùtù fún wa nù ọlọ́wà ní kẹsì mọ́ wo àwọn tí wọ́n ń kọ́ idán yìí wàlàkọ́dé alìmú làmọ́ni sàrọ́hù máa làwú fìlà áàkìrọ́ ti mìlẹ̀ kọ̀lá àpá ìdí táwa ṣe ń sọ bó ń jálà bí ó jáwọ́ rí àtòkìdá àtàfẹ́ ẹ̀lẹ́bọ̀ sí olúwa ní àwọn náà sì ti mọ̀ tọ́lọ́wọ́ bá ti ké fún aláìmọ̀yá pípẹ́ ẹni tí ń bá lọ rè ń wádìí mọ̀ dán yìí ṣe pé bọ́ọ̀tì mọ̀ lọ́dán ìwọ́n náà wákàkiri ọlọ́lọ́wọ́ náà mọ̀ pé tó bá dálìkì àmọ̀ wọn ìjèrè o ọlọ́run tó bá sì mọ̀ bẹ́ẹ̀ ká èdè wà lábí ìtàmà ṣàrò bí yìí ọlọ́run ní ìdáhùn fèmí ara wọn tí èyí ó sì ó burú fún wọn jáyìí o lọ́wọ́ káànù ya aláwọ̀ tó bá mọ̀ bẹ́ẹ̀ tábẹ̀lẹ́ ọba mọ̀ pé ẹbọ tóun ṣe yìí idán tóun pa yìí ọkọ àtìyàwó tóun yàwó yìí ògùnfẹ́ tóun ṣe yìí náà gbogbo ẹ̀ ògùnfẹ́ tóun ṣe yìí ádò tóun ṣe ìyogun tájà tóun ṣe èyí tóun rì mọ́lẹ̀ èyí tóun fi wọ́lẹ̀ tó bá mọ̀ pé aburú ní báyìí ó mọ̀ yẹ kó jáwọ́ ni ó yẹ ó jáwọ́ ní ọlọ́ni wà láwọ́ annahum amanu wattaqaw wàláwọ́ annahum amanu wattaqaw lamasubatun min indillahi khayr. ṣé àwọn ọpọlọ díjá mọ̀ pé onídán kèfèrí ni ọlọ́run ní ká ní wọ́n wá lọ nígbàgbọ́ tán fi dán tán wá gbèmí ọlọ́run gbọ́ tán fa agbára dánlẹ̀ tán dúró ti agbára tèmi ọlọ́run wọ́n tàkọ́ wọ́n tún wá páyẹ̀ èmi ọlọ́run wọ́n jìnà ṣẹ́ṣẹ́ ṣẹ́ṣẹ́ ní èyàn onímọ̀ pidán láyé inú ẹ̀ṣẹ̀ lọ́ti mọ̀ wẹ̀ tọ́lá wọn tó máa fi pidán àwọn nǹkan tí ó máa mú ọsọ níbú ni bí kan máa fi ọtí kan máa kan máa ní kóbìnrin ó máa lọ rèé fómi fọ abẹ́ rẹ̀ òun làwọn òbí fọ hàn tú àwọn tí wọ́n máa lọ fún ọnù ẹlú ọlọ́wọ́ bá kan bàbá kan ni àwọn ní ọ̀rẹ́ èmi àti wọ́n wá jókòó pọ̀ kan a ọ̀rẹ́ wọn yìí ó jẹ́ pé ọ̀rẹ́ wọn táwọn wúyà wọn ò bá pé àwọn òṣùmọ́ àwọn lẹ́bọ̀ mọ́ ọ̀rẹ́ wọn ní àwọn wá lọ́dọ̀ àfáà kan nílọrin wọ́n ní báwọn bá dárúkọ iná fún ọgbọ́ yìí ní òmà ọ̀dọ̀ àfáà kan níbo nílọrin a ní àfáà ní àwọn wá lọ bá páwọn bẹ́ ṣáájú orí akọ́jà lè mọ́ ta kí nǹkan sí dáadáa bàbá yóò ní tọ̀ ìtaàtì eh, wa àmà ẹ lórí kíyàn lọ gbé kọ́pù ní wa ọlọ́wọ́n bá lọ rẹ̀ àwọn bá gbé kọ́pù ọ̀hún dé ọ̀nà bá ní gbóòórùn rẹ̀ àbáyé ní àwọn bá gbóòórùn rẹ̀ lóòótọ́ ìgbà wọ́n gbóòórùn rẹ̀ ló bá dọ̀tí sinapu wọ́n ah sinapu ní àà ìpé ah, bá ń ta fi ṣiṣẹ́ fún ọrùn ta bá parí iṣẹ́ náà tán àbá àbíkọ mọ́ bíṣọ́bù wọ́n mọ̀ ya bọ́ ni tó bá ní à ah, tó sì yìí tọ́ kí ẹmọ à ah, wá àti tèmi gan lọ yìí tí mo lọ wá sínú wá àti tí èyí tó ń mu tán kọ́ọ̀pù rẹ̀ ó ní àmì èyí tó ń kọ́ọ̀pù tó ń fi mu tóun tóun lò lọ́wọ́ àti káyé lè gbọ́ nǹkan lè gbádùn ẹ̀ olùwọ́n náà lọ gbóòrùn rẹ̀ àfà àfà ńlá wọ́n bá dákọ̀ rẹ̀ wúrẹ̀ ní òmà nílùú Ìlọrin ìdínú làwa ṣe ń sọ fún àwọn àwọn bàbá wa nílùú Ìlọrin a máa dúpẹ́ bọ́lọ̀ pé ọ̀rọ̀ yẹn ti ń jáde níjọ́ tí wọ́n joyè gbẹ̀yìn ẹ̀rí báwọn náà sọ pé ẹ̀yin ọmọ Ìlọrin náà ìjà àbá ń ṣe tí wọ́n fi ń bú ẹ kódà mo tún gbọ́ wà sí kan náà níjókòó àwọn àdàbíyà lánàá tán tún sọ ń bẹ̀ náà pé ẹ̀yin náà tẹ́ bá ń sàwọn wà pálapàla tán fi ń bú lọ rẹ̀ mọ́sí mọ́ irú àwọn ọ̀rọ̀ yá ti ní kọ́mọ sọ ẹnìkó ní tẹ́ẹ̀dì ẹnìkan lẹ́mí owóró àwọn àyàwó tí ẹlẹ́gbà kan wó lọ ní àjò wá gbà kéèyàn kan wó lọ ní à ń gbà ni kó mọ́ lọ́mẹ́ ìbára eléyìí wọ́n dákọ́ rẹ̀ eléyìí lọ́rin ìlọrin eléyìí náà àà éṣe àwọn àbáta náà dájú máa ròyìn pé ìlú tó na sí náà tó tún àlèjáàna ìlọrin ilé ìlọrin Ìlọrin gáàdínà tùdú ní Ìlọrin ìlọrin ààrẹ à a ń dojú pé ẹmọ́wùlẹ̀ kọ́ nìyí torí kí ní ní reality tí ó ti ṣe kínú ni ó tí ó ń change ọ̀rọ̀ ni ìjẹ́ ìpé dáná tùdú nìyé tàn bá padàpadà nítorí mo gbúrú ẹnìkan náà tán sọ inú ẹni ah, gba mo gbọ́ mo lẹ́nu iná ṣe ọmọ pé ìṣerú lóòótọ́ ń kórí ẹ̀mọ́ náà lọ́wọ́ ká ìtàn èèyàn mọ́ lọ́wọ́ kí ló bẹ́ẹ̀ fi ṣe ọlọ́bẹ̀ lówó kò wá lówó òun náà òkú olójú kan lọ́n o gbogbo àwọn aburú wọ̀n yìí ẹ dákun ẹjá lọ palẹ̀ mọ́ rẹ̀ bí wọ́n bá dálìkì á mọ̀ aláì kò ní bọ́lọ̀ dáadáa ọlọ́run ti sọ bẹ́ẹ̀ pé tán ẹni bá lè nígbàgbọ́ sí mi ọlọ́run wákàkọ́ tásì bẹ̀rù èmi ọlọ́run làmàṣó bá tún mi ní ìdìlá ìkọ́ yìí ẹ̀sán láti ọ̀dọ̀ mi ọlọ́run ni ó wà tí ó lóore fún wọn pàápàá láwùkánu yà àlàmù tó bá mọ̀ bẹ́ẹ̀ o sùlábí ń pe gbogbo owó tó ń ṣe wọ oníjàlá bí ìwẹ́ lẹ́bọ Ìlọrin ló wà ní àbóṣogbo Òṣogbo ló wà ní àbóyọ Ọ̀yọ́ ló wà ní àbíbàdàn Ìbàdàn ló wà ní àbógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ló wà ní àbíjẹ̀bú Ìjẹ̀bú ló wà ní àbẹ́kọ̀ọ́ Èkó ló wà ní àbábẹ́kúta gbogbo bíkíbi tó ní kálukú bá wà ìdákùnrin lọ lè jáwọ́ mẹ́ẹ̀ ẹ palẹ̀ mọ́ gbogbo tí ẹ jálàbí ẹ̀rá kọjá palẹ̀ mọ́ ẹ̀lẹ́ ẹni tó ní ẹ̀rẹ̀ lè pa jálàbí lẹ̀ báyìí wà láì wó pa kódà nínú tẹ́ mi ti rí báyìí ni pé jálàbí ti ń bẹ lórí ààrẹ báyìí ìdí ṣe kí ni ó ti ń bẹ lórí ààrẹ ọ̀láì ààrẹ ní ti ti lágbá ó ti wọ́lá akàn retí ọjọ́ tí wọ́n túfọ̀ rẹ̀ jálàbí ń bẹ lórí kí ni ó ń bẹ lórí ààrẹ rẹ̀ wá ṣe kí ni ó ti lágbá ààrẹ ti ló ti di pé àbí ah, ti ń gba tọ́ lẹ́nu ní ṣe gbogbo ẹ̀ ah, bó wa kí ni ṣe ọ́ ìfẹ́ ah, ẹ̀mọ́ bí ti ń ṣe mí náà ti ń gbà wọ́n mi lórí ń gbà wọ́n mi lẹ́gbẹ̀ẹ́ ń gbà wọ́n kódà àwọn tó tún fi mí jẹun gan náà ti ń gbà mí torí káwọn tó jà láti gan ti ń bọ̀ wáyé ẹ wọ ẹja fi kí nìyẹn gbogbo ẹ ti ṣe látọ̀ ti ń jáwọ́ ṣíṣẹ́ làbí tí wọ́n ń ṣàìsàn ni wọ́n tó wá náà lè wo wó wo alukurani náà lè wo ẹ padà sí di kẹ lu agbára tí ń bẹ nínú alukurani ẹ padà sí di kẹ lu agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ náà bàtọ̀rọ̀ anábùwà Muhammad ọlọ́mọṣà fún alágbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ kọ́rọ̀ ọlọ́run mọ́ṣà jẹ́ yíò wa abẹ́lúwa wa bí mọ́ nìyí wọ̀kọ́rọ̀ rẹ̀ ìdí òfọ́lẹ̀ ibi ni a dùn ní èní bó bá tún wá díjọ́ mẹ́jọ ọ̀rọ̀ ọba ní israẹla ló wá sí tẹ̀síwájú níbi yá ayúwa lẹ́bí na àmà ló láti ẹ̀kú lọ́rọ̀ iná wà kúlú òǹzọ́rìnà abẹ́lúwa ọ̀nà kìtàbù wa والسنة على فهم سلف الأمة وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عن السؤال في السؤال àwọn àyàtò rúkìá wọ́n ní wọ́n ní ìjà lè ka àwọn àyàtò rúkìá àwọn àyà yìí pọ̀ àmọ́ tá ti gbìyànjú káwa bá ti ma asúratul fatiha àwọn ọ̀gá rúkìá nínú alukur'an ayatul ọ̀gá àwọn alukur'an ahad gbogbo ọkọ̀ mẹ́ ilé ẹ bá ń gbọ́ first aid treatment àbí ẹ first aid di ti wà nù pé nǹkan kọ́tì ọkọ̀ ṣẹlẹ̀ náà mẹ́nu lé kùrù sí mẹ́nu lé fatia mẹ́nu lé kúlù wallahu ahad mẹ́nu lé kúlù àwọn ọ̀dọ́ ìfọ́lá mẹ́nu lé kúlù a'udhu bi rabbin nas tàbá ọkọ̀ mẹ́nu lé gbogbo àwọn eléyìí iṣẹ́ ó ti kọ́kọ́ mọ dáhùn lọ́nà tí wà bẹ́lọ́ subhanahu wa ta'ala àti èmi àti ẹ̀yin ọlọ́mọ sáàsì àgbọ́yé ẹ̀sìn nínú ọ̀dọ̀ fẹ́ríkò kan wa kó tó jẹ́ kí agbágbọ́yé ọ̀rọ̀ ọlọ́jù báyìí lọ ó sì jẹ́ kí ọ̀rọ̀ anẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ̀ mọ́sàgbẹ́ tí ó túbọ̀ yíwa ní báyìí àmá tó bá ń di àsìkò míì àádìdì ìwà odidi ọjọ́ ni láti fi ṣe àlàyé àwọn àyàtò rúkìá lọ́dún kan mo lọ́dún pa ti sọ̀rọ̀ ń pa àlìṣẹ̀kọ́rọ̀ bóyá tó bá yá àwọn aṣàlàyé ọ̀rọ̀ ń pa rúkìá gan-an àwọn ayàwó ni àwọn ẹ̀wá lọ́rọ̀ ayà rúkìá àwọn àlùfáà máa ń ṣàlàyé kíní kan wọ́n ní gbogbo ayà lùkọ́rá ní pátá rúkìá gbogbo ẹ̀ ló ní experience tí kálukú yìí tí kálukú ti lò tó ṣiṣẹ́ fún ló kójọ kò túnmọ̀ sí pé ìní ò lè ṣe kínú ni ò lè ṣiṣẹ́ but àwọn tó kọ́ jẹ́ pé ìtẹ́yìn òtí ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ní làwọn tàbí dárúkọ yìí Fatiha Kursi qul huwallahu ahad qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas kí ẹ̀ kọ́ láwọn ẹ̀yìn lọ́wọ́ ọláwà ìṣọ́án lọ́wọ́ abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala ibi ni adùn pàtí òkú sí ìbéèrè mọ́ tó bá ń di ní ọ̀la a máa pàdé lórí tíra umdatul ahkam kọlọmọṣẹ́ àti wàlẹ́ àgbóyọ̀ wasalli lahumma wasalli ma ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma alhamdulilah ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh